mi ká máa lọ tọrọ ẹ̀ ká lọ tọwọ́ orí ẹ̀ ó ń ṣẹ̀yìn mi lọ́jọ́ náà lọ wọ́n ló mọ̀ kó lè rí báyìí pẹ̀lú mi wá dùn pẹ̀lú gbogbo àwọn ìyàwó tá a fẹ́ ọlọ́run gbé ẹ báyìí ó gbé ẹ yọ òní òní wọlé kó ṣe ọmọlẹ sí gbogbo wa lójú báyìí ọlọ́run yìí sọ ẹ́ dùn ìwà lójú nígbà tó máa ṣe bẹ́ẹ̀dẹ̀ ilé ìjọ ṣe gbẹ̀yìn báyìí kọ́ ló ṣe yìí wo ilé ìwòye ọmọ tó wà níbà ilé nìkan fi lé àtọ̀nà lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ fi lé àtọ̀nà yín lẹ̀ ẹ máa délé láyọ̀ o ẹni tẹ́ ìdágbére fún onímọ̀gbà tẹ́ máa wọlé o tó wá gbé ní eléyìí tó wá dùn tó ìjọ ṣe yẹn lọ èyí tó tún máa ṣe lẹ́yìn ilé tó máa gbélé lọ wàá dẹ̀ jèrè àwọn ọmọ yẹn next year we are going to celebrate you with exhaust jeep bó dẹ̀ we are going to celebrate you with range rover bó ṣe máa rí nìyẹn gbogbo ọmọ tó ń wò yìí lágbára ọlọ́run áyàn áyanjú lójú ẹ̀mí ẹ̀ ó ní fojú sunkún kankan nu wọn bó ṣe máa jẹ́ nìyẹn tó. mo dúpẹ́ ọjọ́ tèmi àyẹ̀ntèmi ìṣàdúrà fún mi ọba ìlú Àrẹ̀mọ Elégùṣì ètò fẹ́ tọ́jú dúràbí kan ẹ̀kú tó lè ṣàdúrà fún ọmọ akẹ́yìn láyé lúwà ẹ̀kú àtàárọ̀ ẹ̀kú fífọ́mọ ènìyàn ṣe àdélébáre àkòyà ibi Adémọ́lé Elégùṣì agbára ọlọ́run gbogbo àgbéwò sọlọ́run bàbá ẹ̀rọ sọlọ́run àṣeyọrọ tó bá wà lọ́wọ́ oṣù oṣù á fún yín tó bá lọ́wọ́ àjẹ àjẹ á fún yín wọ́n lọ́wọ́ lọ́wọ́ olóògùn pẹ̀lú ìmọ̀ àgbélé lọ bó ṣe máa rí nìyí mo kí ẹkú tọ́jú ẹkú tọ́jú olórí àṣìṣàt olórí àṣìṣàt bó ṣe jẹrẹ lójú lánàá òun jẹrẹ lójú lónìí o àwọn ọmọ tó wọ yìí wọn máa dúró máa dìgbà fún ẹ o wọn máa dúró máa dìgbà fún ẹ òun fún sí tó ṣe èròjà ṣe bọ fún ẹ o mo kí ẹgbẹ́ wa ṣe lẹ́nu yẹ̀sìn nílá yìí o thank you very much. Thank you. ẹ̀yin gbogbo ẹ̀yin ọba náà ló gbé aládé ni mo pè bàbá mi ìjà fún authority wọ́n ti ń bọ̀ bàbá mi adénúgà wọ́n ti ń bọ̀ aláìlúwà. kábíyèsí aláìlúwà ọba Sulaiman Adésínà Raji. Adésínà Rájí mo kí yín mo kí bàbá mi náà èbúmàwé ti gbogbo àgọ́ òwòye mo kí yín kábíyèsí òsàn àkẹsàn ní baálé ọjà àkẹsàn lẹ́rí ní ọmọ àgbẹ̀bí òmùwẹ̀ ọmọ àgbẹ̀bí ayé ọmọ àgbẹ̀bí ọmọ ogun ńlá ní ọmọ àgbọ̀dẹ̀rẹ̀ tó níṣẹ́ rí wọ́n ní kábíyèsí bàbá mi wà ń bí kábíyèsí bàbá mi ọba amakun àwọn náà wà ń bí kábíyèsí bàbá I'm to give the mic to you with all due respect sir mo fẹ́ kí ẹ bá wa wúre fún celebrant ẹ̀yin aláìlú àtẹwà ń bí sir. صلوا على النبي الكريم هللويا hallelujah gbogbo ẹni tó bá ti jẹ ọba mẹ́ta lọ́kàn ni ọmọ ọlọ́jọ́ bí tó ṣàdúrà fún ẹ akọ́kọ́ dúpọ̀ àwọn ìdájọ́ wà ní torí pé wọ́n ní tí ekòló bá júbà ilẹ̀ ilẹ̀ alanu ọ̀kòkò dáná ọ̀kòkò dáná méjì ọ̀gá mi àdúrà yá gbà ojú òní tì í ẹgbẹ́ ẹjọ́ àwùjalè lọ́lọ́gbà ọlọ́run ló yàgbẹ́ aláìlúwà ṣadé rẹ̀ ọ̀fìjọ́ yìí. dáàmì mojúbà yín o oríyìn o ó ṣẹlẹ̀ òtí jẹ̀bú òde tó kéré sẹ́kọ̀ọ́ ẹ̀ẹ́dín fún sọ́nà dé fún ó sì máa jẹ́ nìyẹn aláìlúwà àdúrà yẹn gbà oníbà ẹkùn tẹ̀ wò yìí ọmọ jẹ́jẹ́ ni o bá fomi sí lẹ́nu ó ní rárá. bẹ̀ kábíyèsí tó jẹ́ pé aláàánú ni ọlọ́run fi àánú sínú gbèsè ayé ẹ̀ ó dẹ̀ tó máa ń ṣàánú àwọn èèyàn kábíyèsí ọlọ́run á ṣàánú ẹ̀ gbà á gbà á pẹ́ lórúgbà gbogbo tí ń ṣe tínú ayé ń dùn àwọn kan wà tínú wọn ń bàjẹ́ ẹ agbára wọn ò ní ká ẹ torí kò sí bẹ́ẹ̀ dá ṣe máa wà tó máa táyé lọ́rùn kábíyèsí ọlọ́run ló ní borí bẹ́ẹ̀ ọlọ́run kò ní fi ẹ́lẹ̀ nígbà kankan ó sì máa jẹ́ nìyẹn. ọkọ ọlọ́jà òbí torí pé àwọn ọ̀gá mi tí mo ṣàdúrà fún yìí bí bá fi lè tó bá tẹ̀jẹ́ pé wọ́n ń wọ ọdún mo sọ fún ẹ wà láì àdúrà ẹ ti gbà. èmi náà wá ṣe àdúrà fúnra mi àjá ni mò ń gbé nínú vgc bó ṣe lè wù kó kéré tó ti bá máa fi padà sílé torí wọ́n ní àtùpà ó máa mọ́lẹ̀ ayé báyìí díẹ̀ máa ṣókùnkùn ayé tèmi náà ní ṣókùnkùn ní àpẹ ló gbígbà o àwọn ọ̀gá mi kó owó ìyọ́ ti ń lo bí twenty five years lórí àpèrè àwọn náà máa tó wọn máa jù wọ́n lọ àwọn náà dẹ̀ tá òjàlẹ̀ àjọ àwùjalẹ̀ lọ tó lágbára ọlọ́ àdúrà àti gbogbo wa bá ṣe fún ẹ lẹ́nu máa gbà ó dẹ̀ sì máa jẹ́ nìyẹn. Ah, ọkọ̀ sẹ́lẹ̀ plan.